رب العالمين خلق الجن والإنس بعبادته وأمرهم بتوحيده وعبادته وطاعته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له في عبادته كما أن لا شريك له في ملكه وأشهد أن محمدا عبده ورسوله قام على قدميه بصلاة الليل حتى تغفرت وقال إني أحب أن أكون عبدا شكورا صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان أما بعد أيها الناس اتقوا الله تعالى وتفكروا لماذا خلقتم إنكم خلقتم لتعبدوا الله ولا تشركوا به شيئا والعبادة اسم جامع لكل ما يحبه الله ويرضاه من الأعمال والأقوال من الأعمال والأقوال الظاهرة والباطنة وهي بهذا التعريف تشمل كل ما يفعله العبد بجوارحه وكل ما يقوله بلسانه وكل ما ينويه بقلبه مما شرعه الله تعالى تقربا إليه والصلاة والزكاة والصيام والحج والجهاد في سبيل الله والأمر بالمعروف والنهي عن المنكر كل ذلك عبادة بدنية ومالية وذكر الله تعالى بالتسبيح والتهليل والتكبير والتحميد وسائر الأذكار المشروعة كل ذلك عبادة قولية واعتقاد القلب ونيته وإخلاصه عبادة قلبية وإذا صلحت نية العبد أصبحت كل أفعاله عبادة حتى الأمور العادية تنقلب إلى عبادة فيجب على المسلم أن يبتغي وجه الله عز وجل في كل تصرفاته وفي كل ما يأتي وما يدر لأنه عبد الله ولأنه فقير من الله وقد أمر الله سبحانه وتعالى بذلك نبيه صلى الله عليه وسلم حيث يقول جل وعلا قل إن صلاتي ونسكي ومهياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت عن أول المسلمين قل أغير الله أغير الله أبغي ربا وهو رب كل شيء وهو رب كل شيء ولهذا يعتبر أنه مطلوب من المسلم أن يخلص كل عباداته لله تعالى لأنه رب كل شيء ولا يصرف من عبادته شيئا لغير الله لا لصنم ولا لبشر ولا ميت ولا لملك أو ولا لملك ولا لهوى نفسه ولا لطمع من أطماع الدنيا ولا لرياء ولا سمعة لأن العبادة متى خالطها شيء من هذه الأمور أصدع قال الله تعالى ولو أشركوا لهبط عنهم ما كانوا يعملون وقال ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليهبطن عملك ولتكونن من الخاسرين وكما أن المسلم مطالب بحفظ عمله من الشرك فإنه مطالب مطالب بحفظ وقته من الضياع قال تعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لأن وقت المؤمن وقت سليم وعمره بال ومعدود لا تجوز إضاعته فيما لا يصيب وإذا نظرنا في واقعنا وواقع الناس وجدنا الكثير اليوم لم يرفع بذلك رأسا وإنما يعيش في هذه الدنيا عيشة البهائم بل هم أضل سبيلا لأن البهائم أدت مهمتها في الحياة وهذا الإنسان لم يؤدي مهمته فيها ولأن البهائم ليس لها حياة أخرى سبحان صبر وإجازة في إجازة فيها كما لهذا الإنسان كما إجازة ويحاقى الكثير من بني آدم نهائيا وعاش في هذه الدنيا إباحية ملهدة إباحيا ملهدة لا يعرف ربه ولا يؤمن بيوم الحساب والبعض الآخر حتى يتنزه بعبادة بعبادة تدله ولا تنفعه حيث حمل غير الله للمؤمن ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد يدعو لمن ضره أقرب من نفعه المسلمين يجمع أهم أنواع العبادة بعد الشهادتين وهي الصلاة التي هي عمود الإسلام فقالوا ما يصلي أبدا قالوا يصلي بعض الصلوات ويصلي في البعض وهؤلاء لا حظ لهم في الإسلام لأن النبي صلى الله عليه وسلم يقول بين الأمر وبين فمن تركها فقد كفر عباد الله إن عبادة الله أوجب الواجبات وآكل الحقوق فحق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وقول رسول أول ما يذكر ويطالب قومه بعبادة الله أولا كما قال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله أن اعبدوا الله واجتنبوا الطاغوت وكل رسول يقول لقوم اعبدوا الله ما لكم من إله غيره وعبادة الله شرف وحزب في الدنيا والآخرة ومن لم يعبد الله صار عبدا للشيطان الذي هو عدو الله قال تعالى ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وعن اعبدوني هذا صراط مستقيم من لم يعبد الله صار عبدا لهواه قال تعالى أرأيت من اتخذ إلهه هواه من لم يعبد الله صار عبدا للدنيا وللدراهم والأضمان الدنية الرذيلة قال النبي صلى الله عليه وسلم تعس عبد الدينار تعس عبد الدينار تعس عبد الدراهم تعس عبد القبيصة تعس عبد القبيلة صدق رسول الله الكريم الإنسان عبد ولا بد فإما أن يكون عبد الله الواهم الظهار بانتقال أمري واجتناب نهي وفي ذلك عزه وشرفه وسعادته للدنيا والآخرة ويقول من الذين علم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وإما أن يكون عبدا لغير الله من الشياطين والأهواء والشهوات والنزعات والأرباب المتفارقة ويكون مع الثغرة والهابطين والكفار والمشركين ليس للظالمين بدلا فاتقوا الله عباد الله والزموا والزموا سعة الله عز وجل وعبادته تنالوا كرامته في الدنيا والآخرة فإنكم كثيرا ودائما تعاهدون الله ربكم في كل ركعة من صلواتكم ألا تعبدوا إلا الله ولا تستعينوا إلا به وقد قال الله تعالى وأوفوا بعاد أوف بعهدكم وإياي فارهبون بارك الله تعالى لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآي والذكر الحكيم استغفر الله ربكم إنه هو الغفور الرحيم ẹlẹ́dà gbogbo ayé ọba tó dá ìjẹ̀nú àti ọmọ ènìyàn nítorí ìdálébà wa jọ́sìn fún ó pa wá láti káàkiri òun pẹ̀lú ìmọ̀ òun ní àṣọ àti kátẹ̀lé ẹ̀yìn bí ògbóngbò wípé kátẹ̀lé láwùjọ ti tún dé mò ń bẹ̀rẹ̀ pé ọ̀kan ìṣòro náà ọba náà ọba tí olórogún ni e, olórogún tó yẹ ká mọ́mọ́ nínú ìjọsìn bákan náà

tó tó wá ń fún wọn nítorí pé mò ń fẹ́ láti jẹ́ ojú ọmọ ìdókẹ́ fọ́lọ́ ni ọlọ́pàá wọn kálí fún ìdábìlì fáwọn ẹni tó lọ́wọ́ àlè ọ̀tọ́lẹ̀ àti gbogbo àwọn ará ilé ànábì wa àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì ìyá ń tẹ̀lé sàhábà àti gbogbo olùtẹ̀lé sàhábà bá ń tẹ̀lé tàbíyìn tàbíyìn tí tó lórí ẹ̀dùn kọ̀ọ̀kan wa náà kọ́lọ̀ jẹ́ àlejò wọn kájọ̀gbọ́n àdájú sàrọ̀lọ́wọ́ àdìsọ́lám láti gbọ́n àwọn ẹni ọlọ́wọ́ bí wọ́n tẹ̀lé ẹ̀rọ ìyá mi nínú ìsìlám ó ní ó ní irú ṣe kí ìròrí ọwọ́ náà já nígbà kankan pẹ̀lú wúwà láyé wa sáma ló nípa ìmẹ́rẹ̀dà pẹ̀lẹ́kùn ìbéèrè tí ẹ̀kẹ́rin kan máa bẹ̀rẹ̀ rẹ̀ léèrè kí ni wọ́n dá mi fún kí ni wọ́n dá mi fún gan tábà bí wa tábà bí ra wa léèrè àmọ́ sọ pé kí ni wọ́n dá yín fún kí la wà láyé tá a wà yín fún kò sí èméjì bẹ́ẹ̀ pé a ní dààmú ká tó rí dààmú torí pé Ọlọ́run bá wa sọ̀rọ̀ ìgbìyànjú nínú ayé àlùkò gẹ̀rẹ́ ìnákùn kò lè tún ìdáàbòdò lọ́ọ̀hà wà láàfin ìṣẹ́kù bí ti ṣe ìbáàdà lọ́lọ́run bá dá wa fún ìbáàdà ọlọ́run bá dá wa fún mo wọ lọ́wọ́ ní kọ́mánì kẹrin mo ti jẹ́ títí ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ ní ọlọ́run nínú tàbírò áyà yìí èmi ò rí kankan mi kọ́ lọ́wọ́ bá sọ délé lọ ikú ọ̀nà kàlákù ìjì náà ní ìta ilẹ̀ àlè àbùdù fún ọ̀dá ọmọ èèyàn fún kankan mi àfi tí wọ́n wá tẹ̀lé bọ́dá bá wà ọ̀dọ́ wa ní pẹ́kọ̀ sí méjì bẹ́ẹ̀ oúnjẹ lọ́mọdá náà wá jẹ láyé àbáwọn èèyàn pẹ́lẹ́ tá a bá bẹ̀rẹ̀ wa léèrè lórí eléyìí àmì àmì ṣe ìlú kíkà tó mú dáhùn wa ẹ̀rí pé ẹnu bá rí jẹ òun dá fún láyé tó sì rí mi àwọn èèyàn owó bí ẹ̀sùn mọ́ rárá o abala kan nìyẹn abala kan ni pé èèyàn tó tóbi èèyàn pàtàkì bọ̀rọ̀ kìíní gbajúmọ̀ ààrí bí ẹ̀sìn olọ́dọ̀ àwọn adámọ̀ níbi ayé láti rí wọn ẹni kẹ́kọ́ owó ẹ̀sìn ṣe dá sí tí wọ́n wọ ẹ̀sìn ìsìn náà èsì tó fi rí rẹ̀ àwọn èèyàn tí wọ́n bá wá báyàn síṣẹ́ irú ìṣẹ́ yòókù tí wọ́n báyàn sí lóyá sí ìjọba àti sí àdáni wọ́n wà á sàlàyé àríká àgbà ọkùn gan nígbà ní àwọn èèyàn sọ pé lóòótọ́ àmàbọ̀ kàwé èèmọ̀ ń gbó lórí ṣùgbọ́n ó fàtílé ní oṣù kan ó fàtílé ní oṣù méjì ó ń gbòsù mẹ́ta tó bá ti parí ẹ̀ kò bọ́ sọ́fì tí wọ́n lè mọ ìta àgbà wọn fún gbọ̀ngàn kìí ṣe pé kẹ́yìn ó kàn kàwé la ń báyàn ń báyàn fún kankan pàtàkì tí wọ́n ń pè ní primary assignment ṣe náà àpòlẹ́sìtòmù

tí ẹ̀ máa sọ pé adá òun ká wá kó wá tó ti fọ́ lọ́hùn wà lè hàn tàtà àbúrúgbú wà hàn lè hàn rí ní ìgbà àdàtò tí bá ti wá láyé náà ní bí àǹtí lọ́hùn. torí pé ẹ̀sìn ó gbogbo ọjọ́lọ̀ bá máa nífẹ̀ẹ́ sínú nínú gbogbo òṣìṣẹ́ ọmọ ádámọ̀ pátápátá tó wà lọ ayé wallahu ya'lamu wa antum la ta'lamun tọ́lọ̀ bá ní ẹ̀sìn ní gbogbo bókùtù dáwà nílọ bíbọ̀ jíjẹ mímu ọ̀rọ̀ sísọ tóbi tó rí àdìsọ́kàn ọ̀lá nílà àbí ọlọ́run bá ń bèèrè ẹ̀ tọ́lọ́run ló gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà nílà kejì ẹ̀ mọ́sẹ̀lẹ̀ eléyìí kó ṣe eléyìí kó ṣe àtijàkéjì ẹ̀ mọ́sẹ̀lẹ̀ ọlọ́run bá ń bèèrè ọlọ́run bá ń rí dáàbọ̀ bí nípa rẹ̀ orí dáàbọ̀ wà nípa rẹ̀ lápèjúwe à ń fi sọ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti sọ́lá tí wọ́n ká kankan nínú wọn ká kankan ní ìfúnmọ́ nínú ìdáàdà wọ́n ti sọ́lá àtùmú wọ́n ti olórí pé à ń fi sọ́lá à ń kírun àǹkírùn ẹ̀dá bá àǹkírùn tí kò fi gẹ̀gà mí tó kù mọ́ rárá kò bẹ́ẹ̀ o ìbáàdà kan dáhùn torí kérékéré kan fẹ́ lára ni wà zàkẹ́ ọ̀sùyẹ́mọ̀ hajj àwọn olùkúmọ́ra ní ẹ̀sùn Islam lẹ́yìn ṣàhádàtàn la ilaha wa anna Muhammadan rasulullah ó níbi tó kọ́ bí lórí ti ara ìtàn fara ṣe wà ìtàn fowó ṣe wà kí èèyàn sọ fún akóhùn ṣe sàlá ẹ̀yìn ní ìṣẹ̀rí àkúnyà wọ́n sọ lẹ́lẹ́lẹ́ yára àwọn lórí àwọn tí wọ́n gba zaka orí tẹ́ni tí ó rọrọ̀ lórí pé kó rọ zaka tí wọ́n bá sórí ibú. ìjẹ́ sì ni mọ̀ wípé ìbáàdà kan lòun lọ́tọ̀ láàyè tiẹ̀ tó ní ń ṣe pẹ̀lú owó kò parí sí pé a ti rí ojúmọ́ sí. òun ni wípé báyìí ti ti ń kó láyé báyìí àwọn kan nínú àwọn ọ̀nà òkùnkùn mọ́nà ó zaka ẹsẹ̀kẹsẹ̀ náà láwọn ìlú bàbá gùn wọ́n rí gbọ́dọ̀ olùfàyè lẹ̀ òun àkọ́kọ́ ogun tó wáyé lójú ọmọ abẹ́lé nígbà yẹn jẹ́ ogun kèbèrè ní mùsùlùmí òfin ṣẹlẹ̀ ogun yẹn dẹ̀ wáyé lórí pé ẹ̀ ní yọ zakatu náà kílẹ̀ rú ọlọ́pọ̀ rí ọlọ́ọ̀tà ara rẹ̀ tó papọ̀ ilé àmì ìrùnù mìíràn kábìrì gbogbo ẹlẹ́sìn náà lágbára yìí ó ní làwọn ọmọ ọdún láàmú tó fi tóbi ọlọ́run agbóra èmi ó gbọ́dún sí ìtajà dáni wọ́n mọ̀ ń bọ́ rọ bàbá inú sọ̀láàtù ọ̀zàkà ìlú bá ní sọ̀láàtù gádó zakatu gádó òun ní sọ̀láàtù òun òun yóò zakatu kò sí tó kàn pẹ̀lú sọ̀lá pẹ̀lú zakatu ogun yẹn kẹwàá yẹn ẹ̀mí ti gbòkó ẹ̀mí lọ sí nítorí pé èèyàn báwọn lè ṣe sọ̀lá tó mẹ́rin ọ̀zàkà tó tó máa lè jẹ́ náà bẹ́ẹ̀ ni gbogbo ìgbàdáàtì tó kù tọ́lọ́ bá ń béèrè èdè àbára tí wà èdè àbáwó tí wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èdè nínú ìbàdá tó wà nínú ẹni àtàrílì la ilaha illallah lè sọ́lá kọ́nà òní òní òní ó sì ní sọ́lá láìsẹ̀ àbí ìmọ̀ àdìgbò islam kì í gbọ́ ìsẹ̀ gbàgbàmù lónìí kì í ṣe tó fẹ́ gbà lọ́fẹ̀ẹ́ lọ. ọwọ́ agbó bá gbé ọlọ́ ọkọ̀ àtúbà ló bá dunu mọ́ ní ló bá lọ bí rùkú ló bá lọ bí tìjú láìwé kálímọ̀ kan. kì í ṣe tó fẹ́ gbàgbàmù adákùn sí sọlá àgbẹ̀mọ̀ yẹn kò ní sọlá torí ní agbẹ́ wọn gbọ́dọ̀ wípé lọ́kàn báyìí kan nínú sọlá eléyìn jẹ́ ti gbá àwọn tí àwọn aládàdá lẹ̀ mú àwọn ọgbẹ́ wọn pè ní alùpùpù àníyù tá a bá ti ka alùpùpù àǹtà ti lò ẹmọ́bà wọn sọ̀rọ̀ súnmọ̀ mọ́ pẹ̀lú àwọn ọ̀lẹ́ rí kúrán lò wàláhì làbí wọn ọ̀lẹ́ rí kúrán lò látẹ̀lé súnà náà lè sọlọ́lọ́rọ̀ sàánà ìrúra àwọn ènìyàn kòrán sọ pé ànábìsọ̀lọ́lọ́ ọ̀sánlá ó ní ẹ̀sìn sọlá rẹ̀ ti tó ti sọlá káàbù wọn lè pèsè é dédé bẹ̀rẹ̀ bí fásitì àyè dédé àti bẹ̀rẹ̀ ní dúdú láti lè rà ibi Allahu Akbar olùwọ́n lọ wà á ẹ̀kọ́ báwọn yìí wọ́n sọ pé kùránìlà kùránìlà nítorí pé kúrò ọlọ́pọ̀lọ́ bìbẹ̀rẹ̀ kéèsè yàfíìm kéèsè tọ́ha kéèsè alìsìlámi fásitì àlọ́ bìbẹ̀rẹ̀ ààrin nínú kùránì èèyàn lè sí sọlá ọ̀kan nìyẹn kí ẹ wá fi sọ́lọ́tù ìfàṣẹ́ àgbẹ̀yàn gan tó jẹ́ kó nìyẹn ó dùn bẹ̀rẹ̀ sọ láti ẹ̀ lọ́wọ́ lọ sí di rùkú láì gbàgbé wọ́n ní kí ló ara ìta àti súnmọ́ nìlú súnmọ́ ìlú kan ẹ ti gbàgbà lé ibi tí a ti wọ́n fi nǹkan kan léèmú èyí tó ní pé àdúrà fún ọ tàbí àwọn olóògbà fún ọlọ́run bá kéré rẹ òní nítorò òní rí ọnu adájọ́ fi nǹkan kan lé ń wà ìfi nǹkan kan lé ń bẹ̀. ibi sọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ láti wọ́n fi nǹkan kan lé ibi tó kẹ ká fi nǹkan lé nu kẹ á ti fi lé mẹ́ta ìyá sọ̀rọ̀ nínú àlùkòrán ọlọ́ọ̀gá náà ló sọ fún wa pé tó bá rọrùn lọ́rùn nínú àlùkòrán nínú àwọn ááyà àti sọ́rà tó kù ní ẹ

tó bá mọ̀ ọmọ sílẹ̀ kò ní sọ̀rọ̀ torí pé ó ti bẹ́ẹ̀ torí ìkórìíra ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ṣé ti gbàgbé sọ̀rọ̀ tó tó wáyé pé gbàgbé ni ó ní sọ̀rọ̀ nínú bẹ́ẹ̀ ó san kéèyàn tó parí sọ láti rẹ̀ ìgbàgbé ló sì fi sọ̀rọ̀ yẹn àwọn akọ fún yẹn wá kábí ń borí ní ilé òṣèlú yìí kí ló dé ẹ̀yìn súnà ànábì ni ẹ̀sọ̀ òkú kò ní sọ̀rọ̀ ẹ̀sìn ìsáàtì lórí ẹ̀ ṣẹ́gbẹ́ agídí inú yẹn fi ń pa tó ní ànábìtì kò ní ìbádà kò nínú sọlá kò ní sọlá bìnrin. bẹ́ẹ̀ náà nígbà tó bá yẹ bẹ́ẹ̀ ṣe ń sọlá tó máa máa kórìíra tó ní ànábì sọlọ́ ọ̀tọ̀ rẹ̀ tí ò ti tún náà ẹ̀tẹ́ ní kàtígórì ẹ̀tẹ́ ó ní kàtígórì èèyàn ṣe tún náà ọ̀tọ̀ wọ́n rí àbáyé ló ti yẹ kó o ṣe báyìí ló yẹ kó wọ sọ báyìí náà ti fẹ́ ká jẹun nínú súnà olùjẹ̀dọ̀ àkùnmọ̀lá ọ̀kọ̀yà ètò tó dáa ètò tó pọ̀ ó dáa nǹkan náà fi ràn kan ó yàtọ̀ sí ẹni tó fi kórìíra àmọ̀ sí tí wọ́n ta sí fún ó yàtọ̀ sí tó sáàdì ìgbàgbọ́ lọ́wọ́ sáà sọ́lá ọ̀dùn tí ọlọ́run sọ pé ṣe súnà ó sọ ní ohun bóyá tó túnbà sí máa lójó ní níyàn bá ń gbógun fi súnà àbí ń gbógun tàwọn tó ṣe súnà òkúndù kẹ́ẹ̀tẹ̀ ni kò dá ìpèpè dúró wà láìda rí èyí tó bá kọ̀kan màkà ní ojú ṣe ló lè dá pèpè dúró fún òní pèpè sí sínú ànábì náà àbọ̀ òní sí náà ọlọ́lọ́run sáà sọ́lá tó sáà ànábì kẹ̀kẹ́ sáà sọ pé ẹ ti súnà rẹ̀ yìí òun ó ń ìta ọkọ̀ lójú ànábì gàgà láì sí alájàpá láàrin nílé báwọn ní rárá kò náwa òjijì ọlọ́run sọ fún wa pé kúrú ìbílẹ̀ sí fọwọ́ ọ̀tún jẹun ó ní láǹfààní kí ìlé bí jẹun kí nǹkan kò lọ́wọ́ ọ̀tún òjijì ọlọ́run ní mọ́sítà tó láǹfà àbàdàn kò ní lè jẹun láíláí lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ọ̀tún wúlò. àwọn ọ̀gbìnjẹ̀ ẹni ìdúró ebi agídí inú ó ti tako súnmọ̀ tàbí sallallahu alaihi wasallam oníṣẹ́ ọlọ́run ti bẹ̀rẹ̀ ọ́sà kejì pé ẹ lọ sọ́ra fífìtì náà ti dààmú mọ́ àwọn yìí níbi pé ẹ máa máa kórìíra súnmọ̀ tàbí sallallahu alaihi wasallam ẹ̀dá kan tó máa kórìíra ìbáradà tọ́lọ́m ó ní ó bàjẹ́ ti tàbí náà tó bá ní oṣù sọ pé òkúrò ọlọ́run tó olùkórè ànábì báwọn èèyàn sọ pé òkúrò ànábì tó olùkórè ọlọ́run àti yóò láwọ àpérò kù ẹ máa bá nínú àkùrán tí tí tí ó fi parí from cover from gate to from cover to cover ẹ̀sìn máa bá ẹtẹ̀lẹ́lọ́run ẹtẹ̀lánàlì ẹtẹ̀lẹ́lọ́run ẹtẹ̀lánàlì ọlọ́run ṣe ń kó méjèèjì papọ̀ nínú àdáhùn pípẹ́ àtẹ̀wọ̀n la ilá àìlọ́lọ́ kí ló tẹ̀lé wàá bẹ́ẹ̀ ni wọ́n lè pe àdáàmù gómìnà àdáàlá ilá ilọ́lọ́ fọ́mà àwíkè gbẹ́jẹ́ kànáàdì wọn lè àdáàmù káyọ̀ orí mi lọ fún àdáàmù pé bẹ́ẹ̀ náà ni fọ́ọ̀mù ẹni tọ́lọ̀ ń papọ̀ mọ́ rẹ̀ níbi tọ́lọ̀ ń ṣe níbi tó fi dé orí ilẹ̀ ayé èèyàn ló ń kórìíra ẹ̀kọ́ wa ní kórìíra ọlọ́run bá rẹ̀ tó ná láṣẹ kò sí èmi ti fẹ́ràn fún kórìíra ọlọ́run látara kórìíra tó yọ mẹ́sìn àti dára fún kẹsàn-án níbi káwá sí ọlọ́run balẹ̀ ó yẹ ká máa ìjọsìn ojú rẹ ọlọ́run ọlọ́run bá wá ní ìwà ìyẹ́lì sọ fún wọn pé ìrìnà sọ̀láàtì sọ̀láàtì mi tí mo ń ṣe wà ní tókí àti pípẹran pẹ̀lú àwọn nǹkan ní ìtọ́rọ̀ ọmọ nínú ìbáàdà wà máa yáàyà àti láìsí gbogbo entire life sóra kẹfà nìyẹn àyà one sixty two one sixty two one sixty three one sixty four sóra tó là ní àmì àti láìsùn ni wà mọ̀ náà sì àti kú tó wá tán àdúgbò kí lọ́wọ́ bá yọ lẹ́nu ìdáhùn ìgbìmọ̀ ẹ̀ ó wá ń sọ fún ọ pé

tí wọ́n máa gbà tó bá ti lọ́dọ̀ yìí gbà náà lẹ́pàá ayẹlẹ̀ tó dí ìṣe ẹgbẹ́ náà lè gbẹ̀mí yìí ní ẹ̀dá sì lẹ̀ tó jẹ́ mùsùlùmí lọ́bẹ̀ yọ ìlàjọ́ kan ẹ̀wọ̀n rí kílíà kódà kó sí yẹn ló ti sábà fi kú ẹnìkan fisikálì tó lọ pa àbọ́lọ sàtàfí kan tó fi kú ìgbà tó yọ ọlọ́run náà lọ́wọ́ ọmọ mi lọ́mú kó láyé òní kọjá àgbà náà ẹ̀wọ̀n jà sí ìsìlámù ọlọ́bẹ̀ yọ ìtumọ̀ ẹnìyẹn nígbàtà fi mọ̀kọ́ náà ló ní wá lójú tẹ́lẹ̀ ìyẹn ni pé ẹ̀sì ẹ̀mọ̀ọ́mọ̀ fi inú bídọ̀ fi ikú yín àti láìpù yín àti yín àbùgbà tẹ́ ẹ̀mí sílẹ̀ ẹbí sí lọ́wọ́ ẹ̀mọ̀ọ́mọ̀ dàbí ọkàn fẹ́ rọ̀ lẹ́bìí sí torí pé ẹ̀dàbí ọkàn bẹ́ẹ̀ dàbí ọkàn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ló lóni ìgbà tó wù ní ìgbà tó ń sì wù ló dá ọ lórí jẹ́ pé tọ́wọ́ bèèrè tọ́wọ́ ti ta fún ìyẹn níbi pé ìgbà mélòó obìnrin bí lóyún ìtẹ́kọ̀ọ́ lọ́mọ ọgbọ́n ẹ̀ lóṣù mẹ́ta ẹni tí ó wà tó bẹ́ẹ̀ gbọ́ ètò kọjá bẹ́ẹ̀ gbọ́ tẹ́kì sọ lọ́run pẹ̀lú tó kọ́mọ̀ náà ni pé ká sọ pé oṣù mẹ́ta ni ó wọ ọlọ́run ọlọ́run tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá wù mí ẹlẹ̀ mọ́tò rẹ̀ tó bá wù mí ẹlẹ̀ kọjá bẹ́ẹ̀ tó tẹ́lẹ̀ mọ́mọ́ tí mo bì sílẹ̀ alọ́lọ́dún kan arúgbó méjì arúgbó mẹ́ta nígbà tí wọ́n ti jí lọ́mọ wọ́n fi bí wọ́n ti bí orókù mẹ́ta náà ni èdè tó wọ́n fi rẹ̀ ló bá mọ́mí ló bá bẹ̀rẹ̀ sí sáré kiri nígbà tó ti pẹ́ ní orí tẹ́lẹ̀ wọ́n ti mọ́ sí gbogbo ọmọ náà yìí eléyìí ló jẹ́ tó wọ́n ti wáyé pé gbogbo ìtẹ̀mí wa pátápátá ló yẹ ká fún ọlọ́run bá sùn fáwọn ọ̀tá àlá ṣùgbọ́n àbúrò àsìkò yìí ni wípé àwọn èèyàn ká èrò fún o ẹ̀sìn bọ́ o ẹ̀sìn bọ́ o àwọn ọmọ táà ń bí ààrẹ wọ́n mọ́ lójú ọ̀nà ẹ̀sìn láàmú o àti ń fi ọwọ́ lọ̀wọ́ fẹ́ mú gbogbo nǹkan pátápátá tó fi lórí àsọ̀láàtù tó ga jù ẹ bá fẹ́ mọ̀yàn ní muslim ó gbọ́dọ̀ rẹ́gúlà ní mosque kò sí ìkankan ní ìbálẹ́bí wọ́n àyàn lé pé mùsùlùmí ni má láyé títí bá ti ti sọ́lá mọ́sálásí wọ́n ti jòrò mọ̀sáájì ló ti jòrò àdìjímọ̀ wà jàmáà jímọ̀ aláwà yìí tá a bá ti kí jímọ̀ àtàn láwọn àpàlàwádìí tó kù kò sérò mẹ́mọ́ ìtọ́jẹ́ ti bá ọmọ ádámà ọmọ adáàmà ti gbàmẹ́lẹ́ ọlọ́run bá kéré nígbà ọ̀pọ̀lọpọ̀ títọ̀ láti bá ti kọ́ gbogbo nílẹ̀ ìsìlámù ti kọ́kọ́ mẹ́yẹn ìyẹn ẹni tó fi sẹ̀ lọ́wọ́lọ́wọ́ láwùjọ ara ẹ̀ ìgbà títọ̀ láti kọ́ mọ́ lọ́wọ́ wọ́n darí síbò ní ìyẹn o wọ́n dúró lásán o ilé ìlú tà ń fún o wàlá ilé ìlú tà ń fún o pàápàá jùlọ min abnáìlì mùsùlùmí nínú ìyàntásílò ọ̀yà zain islam inú ẹni tó jẹ́ pé ó padà jáde kó ní olóòsà yóò sọ pé mùsùlùmí lè nínà wọ̀nláì wọ́n kọ̀ lé olóòsà wọ́n kọ̀ lé àbọ̀rúbọ yìí wọ́n sì pọ̀ lábẹ́ àfẹ́sù tó jẹ́ pé àwọn gan e sí kọ́mọ èèyàn fi ń tẹ̀mí bí ẹranko náà ìtẹ̀mí ẹranko tó wà fún wá dájú ọmọ èèyàn lọ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o ọlọ́run fi àwọn tí ò sìn tí wà láyé lásán wọn wá ní ló ló fi ọlọ́run tó wá ní wọ́n gbé báyìí ní ìdúrọ̀ ọlọ́run tó wá gbé ẹranko sẹ́jẹ̀ kan fún àzọ́lù tí wọ́n tún wá burú ju tẹ́ran lọ nígbà táwọn olùwọ́ wọn ṣàlàyé wọn ní ìyá náà àwọn ìmọ̀ ajá tó rí mọ́ta tó ń fi ẹranko mú ìwọ̀ ọlọ́run wá láyé bọ́lọ̀ tó fẹ́ kó láyé nínú rẹ̀ bọ́lọ̀ tó fẹ́ káwọn olùwà ayé ni wọ́n lò wọn ní wọn náà tàlùjẹ́ náà ẹ máa kó láyé ní ìyá òkùnrin kìí á mọ̀ kó sí ìṣòro fún wọn ìṣirò tó wà mẹ́ta yọ èyí tó kan ọ̀kan nìkan ìrìnàjò àti ìdàbò sí ká fún kódà ní ìdẹ́kàn nìkan àbò tí ò bá níwò ká fún níwò padà kó kan tiẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tó bá parí ẹ bá bọ́ sí tó ìparí sọ́wọ́pì òmìnira ìbẹ̀lẹ̀ ti pé ọlọ́run tó pé àà tí a bá ti bẹ́ẹ̀ kan àwọn àtọkùn orí pé ẹ̀dì ẹ̀kọ́ kébìlì ó mọ̀ wá sọ pé ẹ̀ẹ́dẹ́gbọ̀n ó dé pẹ̀lú mi ya lẹ́gbà ní kó tuntun ọ̀bà èyí tó náà di ẹ̀fẹ̀ lónìí nígbà táwọn ẹ̀rọ di ẹ̀fẹ̀ níbi táàlì jọ́nà wà tó jẹ́ lé alárinrin yóò wù sí ẹgbẹ́ dípò náà náà di ìjọ́mọ̀ tẹ̀mẹ́lẹ̀ káàkiri ilé olóòtà fún ẹgbẹ́ ti sọ́rọ̀ ẹ̀sán tọ́rọ náà bá sọ fún àpẹ́ ìyẹ̀dẹ̀ ń jẹ́dí rún ní ìlú ìlà máa láyà dóró wúwa máa láyà ń fà wọ́n ń sọ nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹ̀ lẹ́rẹ́ nǹkan tó pọ̀ ọlọ́run bá ti tí olùsọ̀rọ̀ mọ́ nǹkan ní ọmọ adámọ̀ ìdúró lásán kọ́ra ọmọ ń ṣèyàn sí ààrẹ fúnra wọn mọ́ ìdúró lásán ọ̀ pàápàá jùlọ ńlá nà ẹ̀bọ̀ ọlọ́run bá kò rí nílá kò sí ní sàǹfààní kan fún ó sì rò bá àǹfààní wà bẹ́ẹ̀ kò sì ní ìnira kan tó fẹ́ mú bá orí ó mọ ẹ̀rù pé wọ́n ti kó ìfà láyà àti jìnnìjìnnì bọ́nú ọkàn rẹ̀ tí wọ́n bá gbé léyìn ayé mọ̀ lè kò sì mọ̀ pé kò ní ìnira kan tó ṣe fún ọmọ aláyà ọ̀kan wọ́n wá ròyìn àǹfààní tí ń bẹ níbi mímọ́ akọ́lá òsì mímọ́ sí nǹkan ní wọ́n ròyìn ẹ̀bọ́n ádámà bó ti fi ìgbà náà kéèyàn sí ìsínsìn bó ti kó kéré tó ó tóbi lójú àwọn tí ń sìn ọ̀la ó tóbi lójú àwọn tí ó dà ẹni tí wọ́n fi lákọ̀ọ́kọ́ lákọ̀ọ́kọ́ adarí pọ́n tí wọ́n fi tẹ̀bọ̀ fún ṣé àwa là ń wò nígbà tó lọ́rùn jẹ́ yá wa pé kọ̀ọ̀kọ̀ lásán lọ́dọ̀ sí ẹ̀wọ̀ láì fi lásán o. èyí tó sì so mọ́ra ìkóbẹ̀rẹ̀ àbóǹdè táwà sọ pé lásán awọ lásán wà láàlọ́dọ̀ wọn kìí sáwọ lásán wọn ibikíbi tí a bá wà láyé ọkàn wọn wà nìkan yẹn kọjá bí ọkàn mùsùlùmí ti wà lọ́dọ̀ náà tó bá jọ mọ́ gẹ́gẹ́ máa ń gbé kalẹ̀ pé ẹgbẹ́ kalẹ̀ sí ìkànnì mẹ́rin rẹ́ bí ẹ̀ ọkàn wọn ò kú ọmọ ẹgbà kan kọjá ọkàn mùsùlùmí ti rọ̀ tó wá jẹ́ pé ìjọ tó wọ́n gbé kalẹ̀ tẹ́mọ̀ gbé sára ní gbogbo ọ̀tẹ́ sáré wọn láyé wọ́ lára wọn tó wá jẹ́ pé ìjọ tí wọ́n mọ̀ ṣe àdíkìrí fún ni wọ̀lá ìgbógun tẹ́ bá wà láyé mọ̀ sàdíkìrí ẹ̀ kọjá bí mùsùlùmí ní ìsìn sàdíkìrí ọlọ́run yóò mọ̀ dákọ̀ ẹ̀ yóò mọ̀ dákọ̀ ẹ̀ yóò mọ̀ dákọ̀ ẹ̀ lọ́kàn yóò mọ̀ dákọ̀ ẹ̀ lóhùn tó bá ta yóò yà lóhùn ètò burúkú ni pé àwọn táwọn wí ìdí táwọn tó ti pàtìláàrùn tí ó àwọn tí wọ́n láwọn tó ti láàmù lọ́rọ̀ tí mo ń sọ yóò òjú tí ọlọ́run bá kù jẹ́ kánmọ́ àǹkàánú ayá koran àtúnṣe àwọn àmẹ́bí sọlọ́lọ́wọ́ àtọ́là ó ní káyọ́ tó tán tẹ̀sọ́lẹ́ àkùnfí àtún àwòfí àtún mi ní ó mọ̀ sí nínú wọ̀sà ní ìyá àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ ayúmọ̀ ni ó tẹ̀lé ọ̀kan ìpè ó tó tán ọ̀tún ìlà àrùsọ̀rọ̀ yẹn sọlọ́lọ́wọ́ àlẹ́ ọ̀sọ́là nítorí gólè mọ́ba kẹ́rù olè bá wà àtẹ̀ní gólè má débi àgbọ̀ ṣùgbọ́n yóò tẹ̀lé kò tí wọ́n ní tẹ̀lé nígbà tí òṣìṣẹ́ ọlọ́run ti sọ̀rọ̀ èmi tí ọlọ́run ti sọ wáyù ló fi sọ àwọn arìnkú ń ṣẹlẹ̀ báyìí eléyìí náà fún alábẹ̀rẹ̀ pé àlùkìyàmọ̀ ti dé bàbá àlẹ́gbẹ̀rẹ̀ ọdún méjì torí gbàgbé ti ṣẹlẹ̀ ẹ̀rọ burúkú ni

táwọn pa kalẹ̀ àbí tí wọ́n kọ kalẹ̀ ìpìlẹ̀ góòdì ní lọ́wọ́ máa dámà ẹ wá ní kí wọ́n pẹ́tẹ̀ yẹn lẹ̀ ẹgbọ́n tó náà bá wí ìbínú sí bẹ̀rẹ̀ ìkórè ọ̀hún bẹ̀rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ tí wọ́n bá fẹ́ báyọ̀ sọ̀rọ̀ ẹlẹ́dà ẹ̀ níbi tí a máa ní níbi iṣẹ́ kìí fi bọ́ọ̀ kìí fi mp ọ̀rọ̀ ẹlẹ́dà rẹ̀ làhọ́là wàlàkúwà tàlílà rìláà nígbà tí ìjọba ológun kan ṣe ìjọba lórílẹ̀-èdè ìdí Muhammadu Buhari àdìdí àgbọn láyé wọn ni wọn rí fáàsì ní kọ̀rọ̀ yàrá èèyàn èèyàn gbàdé ọmọdún èmi kéré ìrọ̀wà àbálẹ̀ jókòó yìí àtẹ́yìn mọ̀mọ́ tí mo ti tó ní tó tó bí mi dáadáa ẹ̀dá kò yàrá àtọ orí fídíò inú yàrá èèyàn ó ń tí ń wọ nba ló sì rí wọn ó sì gbọ́n èèyàn ń jẹ àkàrà àtẹ̀kọ torí lásìkò ní ìsinmi bá yàn lórí àkàrà àtẹ̀kọ lẹ́gbẹ̀ẹ́ níbi oúnjẹ tán báyìí orí ẹgbẹ́ ìgbẹ́ ẹ̀sẹ̀ ìdáyẹn náà ni ó dà sí tẹ́bá náà wàdà bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà náà yóò sọ bí ẹ̀ tó ti lọ sí ìrìnlẹ̀ ọ̀la ewé ẹ̀kọ́ àkàkàrà yóò kọ̀ sápò ẹ̀ tó fi ṣe ibi lọ. lásìkò buhari àbújá àgbẹ̀tò ti láyé mi wọ́n ti kún ọjọ́ lógo ọmọ adámọ̀ nìyẹn o. ìbáàdà lọ ẹ̀sìn ọlọ́run ọba àwọn jámọ̀ ìwà àdìbáàdì wà á dámìlẹ̀ òní primary assembly tó wá sí láyé ẹjọ́ bá lọ́lọ́ sí wọláàrí tí ìdáwà kùdìẹ̀ kùdìẹ̀ kùdìẹ̀ kùdìẹ̀ tí ò bá ti máa ń wí láyé tó fi láyé náà wọláì oráyé wa ọlọ́pùn tó wà sọmárì nìyẹn ẹni tí ò rọlọ́run sí ẹ̀bá àwọn ẹ̀rí dàmú wá yìí gbogbo olórí yẹn wá farajọ fún kò wáyé rẹ o ó ti ayé wa ẹmọ̀ pé ẹ̀rí mo bí sọ ẹ̀dàkùn ẹ̀wò bá ẹ̀wò ẹ̀ àpláì méjèèjì ẹwà àwọn tó ń fi lọ́n ọjà nígbà míì tí ẹ̀bá ń rí ọ àǹfààní kan níbi nǹkan ayé tó bá jẹ́ ní tó ń fi lọ́n tóun sì mọ̀ ṣe àǹfààní yẹn kìí sáǹfààní o ọlọ́run fẹ́ o wọ́n tún fẹ́ láǹfààní ni o wàhálà yóò sì sọ́lẹ̀ lọ́jọ́ náà kò sì sí ibi ọ̀nà kejì yóò sì jẹ lọ́la ẹ̀rọ àkókò ṣẹlẹ̀ láyé àbí òṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ ìlọ́kùnrin náà fẹ́ ó tẹ́lẹ̀ tán lé dáadé ìjọ sákèjì ọ àmọ́ àwọn ọmọ aláìda ó sì tọ́lẹ̀ ẹjọ́ náà kò sí tó jẹ lọ́la ó sì ìyẹn bá wáyé tó yẹ kọ́ náà ọlọ́run bá sì ń kọ́ ìwọ ọlọ́run bá dáadáa ìtọ́lọ́run bá dá fún gangan ló wáyé wá sí ẹ máa ń bèèrè ní awáyé wá sí rere ẹjọ́ ọlọ́run bá sì ní kò ní sọ bírù méjì torí àwọn kan bẹ̀ lánàá ní sọlọ́lọ́run sára ọ̀sánà ó bẹ̀ ya ní ìdíjọ́ ìmọ̀hárọ̀ nǹkan ẹ̀fẹ́ mọ́lùmí wọ́n fi lọ́wọ́ báyìí ka wíwí mú ọ̀gbọ́ àwọn táà ń wí a máa wí wí wí wí nítorí kẹ́ni tó bọ̀ lè gbọ́ a máa mọ̀ káwọn lè gbọ́ tọ́lọ̀ táwọn náà ti kò sí gbogbo ọlọ́pọ̀ sí tó pọ̀ ó tún kù Muharram bíbọ̀ yìí ó tún náà fúnra àti tó fi ọkọ̀ náà ìyẹn ni ò bá bí ẹ̀rọ ọlọ́run wà ṣùgbọ́n tí ẹni ò bá sí bẹ̀rù ọlọ́run ẹ̀wọ̀n táwọn èèyàn dà kalẹ̀ ní dúkìá torí kàtọ́ náà ti dá ayé ní dúkìá ti wà láyé lóòótọ́ ni development development bá ayé ayé ń gbèrú sí lórí ìdíje ọ̀nà kódà ìyá máa gbèrú sí nínú human ìyá máa develop ṣùgbọ́n ìdíra táwọn èèyàn ń sáré ẹ̀ lónìí left right left right left right tí ò sí òun kankan nípa pé ìdààmú olóbá ànábì àkàn tó tẹ̀lé tẹ̀lọ́lá òjà sọ́là tí wọ́n fi lẹ ayé mọ́lẹ̀ tí wọ́n wà lùdí àmọ́ tí wọ́n jọgbọ́ tí wọ́n ronúkọ ẹ̀mọ́ yìí ó jẹ́ ká mọ̀ wípé àdáwà fún nǹkan mi àfàyè àfi ká jẹ ọlọ́run bá mú nínú ayé tó bá jẹ́ kó forí gbájú tẹ̀lé sí ọlọ́run ká ayé mọ́lẹ̀ níbi ìkànyẹ́ láti mọ̀ àwọn èèyàn ńláńlá àwọn ọlọ́rọ̀ ọlọ́pàá tó wá rọ̀ wọn lọ́rọ̀ nílùú mọ̀dínà torí àníyàn tó dáa ó rà tó ọlọ́run wọn àgbà fún ọmọ bí ọlọ́run gba mọ́kà fáwọn padà tí wọ́n bá padà fún wádìí ìlú Islam wọ́n fi wọ́n lẹ̀ fún wọn wọ́n fi wọ́n lẹ̀ fáyé wọn bí wọ́n wà áfítà bí wọ́n wà áfítà ọlọ́run ẹjẹ́ a ma lọ sí bíbá àti ọlọ́run sí kí ni wọ́n bá kó mọ́kàn ìjọ náà fún kò sí ìsíkì ti pé àgbà fún ọ̀padà ọlọ́run wa lẹ́sàn padà lẹ́yìn ọ̀rẹ́ yìí ní gbogbo àlùmọ̀ta gbẹ́dìdì pátápátá wàlàkọ́dìbà asọ́rọ̀ kúlì gbogbo àlùmọ̀ làwọn àní ibùdó lọ́ọ̀hà ìṣẹ́sẹ̀ àlọ́ ìwádìí bẹ́ẹ̀ni bùtọ̀gù ẹ̀jìnà tẹ́sù ìjìnlẹ̀ lórí ìsìn ìgbòkú tó bí tàbí ẹnìkan kò wá sí ìkẹ̀kan abẹ́ mọ́rí ìkẹ̀kan tó mọ̀ èèyàn òsì wọ́n ń sin iná bí òní nígbàtí wọ́n tẹ̀ wá fẹ́ fi ẹbọ wọ́n tún ń mọ́ mùsùlùmí òdodo pé ọ̀rọ̀ ṣe mùsùlùmí tó ń ṣe ẹgbùn kírùn fún nítorí pé à ń tọ́jú títí ìtọ́lọ̀pọ̀ ààrẹ pẹ́pá tọ́jú sí láti tó fi darí àwọn èèyàn kó ní ojú ọ̀nà lọ́nà èyí táwọn náà tọ́táwọn ọ̀sẹ̀fẹ́ sí ni kìí tẹ́sí wọn ẹ̀rí plan declare tó ó tó fẹ́lẹ́ yìí wọ́n ọmọ ìṣòdì lórí lẹ́gbà fẹ́ yẹ ẹrú lágbàtà náà bí

ní ọjọ́ sí lọ́rọ̀ àdáńdà mọ̀ṣẹ́kò òun ó ní ọlọ́bìnrin kan bí tó gbékò ní ẹ̀ òní òní president ó wà ó sìn lójú ẹyẹ obìnrin ó dájọ́ president ó fi yí gbogbo òun lábárè tuntun wá ẹ̀mọ́ ìfẹ́ ń fọ́ abọ́ wá sí ibi fún àrẹ ìṣẹ̀lẹ̀ lọ́nà sọ́là ó ìròyìn tuntun kó lè mọ́ gbàgbá rí ó nígbà tó ti kọ̀ǹkẹ́ lẹ́ẹ̀kì ó ní mo rí òun àtàwọn tó tẹ̀lé wọ́n ṣe kí ni wọ́n forí balẹ̀ fóòrùn ìlú ìlà ìtọ́lọ́ ni wọ́n sì tààlà nípìnlẹ̀ wọ́n sì báyìí àlọ́ àlọ́ ẹyẹ ẹyẹ ní kọ̀ǹfàmù wípé mo rí wọn wọ́n láhìdá sí àdáńtìlẹ̀ wọ́n sì gbọ́rọ̀ rẹ̀

wọ́n ní ẹlọ fún wọn nílò kí wọ́n máa bọ̀ gbogbo wọn àtà àtòbìnrin wọn tán níjọba wọn yẹn àtàwọn ẹwà ẹ̀ tí wọ́n máa sì jọ́bọ̀ ní àdíkẹ́ ti gàtlam àdíkẹ́ ti pèpè àmáìlì wọn láti gàtlam wà tó ní mùsùlùmí ayàkùnrán ni ẹgbà ẹ máa jàdé nínú kí wọ́n ti gbà á àbí kí wọ́n ti pèpè àmáìlì láti gàtlam ó sì padà ṣẹlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ayé balùkì lójọba náà lójọba náà padà sọ oníwà lámùsùlùmá mo gbà tọ́lọ̀ lábẹ́ ìjọba àrẹ́bí sẹ́nu mo kàn fi jẹ́ yọ ọ̀rọ̀ nígbà tẹ́yẹ tọ́wọ́pẹ́ ológun wọn bíríkì ní ẹyẹ ológun wọn jọ lójú báwọn tán ṣẹbọ omi ìpè ìsìláàmù ti gbòòrò pípẹ́ ọlọ́run ti ẹ̀sábìsì ẹ̀ débi tó ẹ̀sábìsì ẹ̀ débi káwọn fara bí lórí ẹ̀ lókun

wọ́n láwọn òlú sí mú àwọn ilẹ̀ kiri ló kàn tẹ́wọ́ wá bí ń gbé ọmọ òdúró sí tẹ̀ ní ìsọ̀fún pé méjèèjì náà mo wà pẹ̀lú àwọn sọ́sọ́ pé nàìjíríà lè dá mú mo sì wà pẹ̀lú àwọn sọ́sọ́ pé ẹ panu mọ́ nínú ìjẹ́bẹ̀ kéde tàbí sí máa fún ilé ẹ̀rí ẹ̀ ẹ̀rí ẹ̀ náà ní tọ́pìkì yìí ọ̀la ẹ̀rí ẹ̀ náà ní tọ́pìkì yìí èmi ò wá fi kún pé ẹ̀yin tí ẹ sọ pé nàìjíríà ò lè dá ma èmi sọ fi pé nàìjíríà nìkan kọ́ o gbogbo ayé ni ò lè dá o ìdú ni ìbádàtìlà láì jẹ́ pé ń sin ọlọ́run ló wà establish kí fi nàìjíríà nìkan ní wà jẹ́ gbà náà ok nàìjíríà lè dá bẹ́ẹ̀ ni tá a bá tẹ̀ tá a bá ṣe ọmọ ọmọkù ìjìnà ilé ìlà ìyà àbùdùn ọwọ́ bí ẹ̀nà àjànú kíkà ní ìtàn wá sí mi lọ nàìjíríà ó dà tí wọ́n fi nàìjíríà nìkan náà wájẹ́ tí wọ́n àjẹ́ gbogbo ayé ẹjẹ́ fi bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ kan fi mú sọ́lẹ̀ mi sí London dà lónìí kan sọ̀rọ̀ sí London dà sí Amẹ́ríkà dà sí France dà tó kún káàkiri inú òdá òdá ẹni tẹ́lẹ̀ sọ kó dáa kẹ́sẹ̀ kiri ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ sọ kó dáa torí dọ́là ni tí wọ́n parọ́ sí dọ́là làwọn ọ̀pẹ̀ láyé tí ìsẹ́mù iṣẹ́ tẹ́yàn fẹ́ lọ sí ní London àti Amẹ́ríkà bá wà ń bí àti àmọ́ǹtì ẹ tó jẹ́ ní dọ́là ẹ̀ nígbà mú lọ náà tí ó kàn púpọ̀ ẹ̀kàn fẹ́ gun bàálù kẹsọ̀ kalẹ̀ lásán kẹsùn kalẹ̀ àlejò kẹta mo ń bèèrè pé pé London da lónìí Amẹ́ríkà da pé Germany da kò da níta fi kún àjẹ àmùsọ ya sọ adámọ̀ sọ̀rọ̀ ní pé iná stable títí díẹ̀ da tó láàrin òdò orí yọ ayé rẹ̀ wọ̀n láì gbogbo ayé yìí ò tí ò bá ti ọlọ́run ti tó kàn kù síbi wípé ẹsẹ̀ ní tí ẹ bá ti sè ní ìwọ̀n bá ń dínkà fún yín tí wọ́n ti pẹ̀lú láyé mọ́nà ilẹ̀ ayé ẹ̀dúgbẹ́ lọ́wọ́ mi lórí ẹ̀. àlẹ́sọ̀lọ́lọ́ òtàrà ọ̀sọ́là ó jẹ́ ká mọ̀ wípé ẹni yóò tí ó bá ti sin ọlọ́ máa ń lam ya bó lè lá àbọ̀ Tẹ́tọ́lọ́pọ̀ pé àrọ̀ ẹ́ta mẹ́ni sápadà ìlàáhù àwà ẹ̀rà àwọn èèyàn rẹpẹtẹ ọgbọ̀nyàn tó lépè fẹ̀mú wọn mú Ẹ̀rí wọn. Tí Tí wọ́n ń àwọn ìbáàjẹ́ ọba ìlú ti ọba títì ọba tán kìí tẹ́jú gbà ọlọ́run látara taofid àti súnà tàbí sallallahu alaihi wasallam ẹ̀rù ayé ni ẹnà tí a ẹ̀rẹ́ ẹ̀nà ẹjọ́ mọ́ kárí àwọn èèyàn torí pé àdá fún nǹkan níbi tó wá sin ọlọ́run lọ torí ẹ̀ láyé ti máa bọ́ tàbí kéèyàn bọ́ fún kéèyàn tàbí ká báyàn fún ọjọ́ tọ́ba tọ́jú ayé nínú ká gba ayé lọ́wọ́ ẹ̀ àbí ká gbọ̀n náà kó náà ayé a wà á ṣe pẹ̀lú tó bá yé ṣe ìyẹn ò nídìí ẹ̀rí gbogbo aláfihàn yẹn ayé ò bọ̀ gbogbo àwọn tí ń rúgbà ayé lónìí ayé ò bọ̀ lọ́wọ́ wọn tí wọ́n bá fi irú rẹ̀ lọ di kárí ayé àágbà ń kó náà ayé wọ́n wà bí ẹ̀fẹ̀ ẹ̀rá àsun òkú níná níbi tí àbí ọkàn wọn ti gbà pé kò sí tó sùn mọ́jú

sáyìn bá áàdùn sáyìn sáyìn sáàtúlù kan ìsọ̀ ẹrú ikùn tọ́mọ̀ nǹkan tó wá pé wọ́n jẹun láyé lọ ìyàkùnlú ẹ̀tẹ̀mọ̀tàrún kàmàtàkù ìhàn wọ́n jẹ wọ́n gbárù dá àwọn dábà wọn náà ló mọ́tò wọn láhùn wọ́n bàrà wá sínú ọjà hànà ní jẹ láyé tó nǹkan wọ́n sí èèyàn tó tẹ̀lé ànábì tó lọ́mọ àgbẹ̀nà tọ́lọ́lọ́wọ́ àtọ́là wọ́n sí pẹ̀lú abẹ́yẹ ọ̀kan gbogbo tí a ń sọ yóò ta kọ́kọ́ kí lò lọ́nà halálì o èèyàn mélòó náà pọ̀ sí halálì kò kọ́ bí ra wọn rárá orúkọ àwọn èèyàn olówó bẹ̀ láyé jẹ́ náà náà tí wọ́n wọ sọ tí wọ́n pààrọ̀ aṣọ tí wọ́n pààrọ̀ aṣọ tí wọ́n pààrọ̀ bàtà tí wọ́n pààrọ̀ ẹṣin fún ọdẹ ẹ̀kan lọ tí wọ́n pààrọ̀ àkùnrin tọ́lọ̀bá fún ọdẹ ẹ̀kan lọ inú òfin tako kéèyàn rọrọ̀ lọ́nà aláìláyé tó nìyàn ẹ bá sì bu ẹni tó lo aláàbẹ̀ sí ni tó lé tó rọrọ̀ tó rọrọ̀ tó jẹ́ ẹni tó lo ọrọ̀ ẹ̀ ìṣe tó jẹ́ halal àwọn èèyàn tó gbẹ́ sí èdè nìyẹn wọ́n ní ha ọmọ ìyẹn tó wá burú báyìí ọkọ̀ tó ti mílíọ̀n ẹ bá burú bẹ́ẹ̀ sí ẹni tó wà ráàmù ni ẹni tó wà láàyè ni àbẹ́ni ẹni ó bọ́ gbogbo ayé ọgọ́ tó bọ́ gbogbo ayé ó lẹ́sà àtìgbò wà láàyè ẹni tó bẹ́ẹ̀ àti tẹ́sí ọ̀rọ̀ ayé yẹn ìdí á lè bùsí ni pé kó pa ọ̀rọ̀ ayẹ̀ sí bẹ́ẹ̀ kò lọ zàká wọ́n nígbà tí dé ní kò sí yọ zàká tó tó wákọ̀ lóṣọ bọ́ọ̀lù zàká tó rúkọ ọ̀rọ̀ náà nímọ̀ náà yọ bí òyọ́ wọ́n lè yọ zàká tẹ̀ gbogbo fún yẹn kan tó lọ pé ẹrù ọlọ́run ó láàrin òkú tó lẹ́ máa ń parí ẹ̀ tó kò yọ zàká sí táwọn aládàjẹ́ yẹn àti tó bá jẹ́ pé kò tọ́ mẹ́ ọ̀rọ̀ yẹn ti ní àbí kó wá pé ayé ní payẹ ọ̀rìn ẹ̀sìn ní kẹ́ni má payẹ tó bá rọrọ̀ ìlú tá a ti lè mà sínú àwọn èèyàn bẹ́ẹ̀ nìyẹn tí ó bá ti sí yẹn mẹ́ olómi halali ẹ̀ ló bá rọkọ̀ tá sí mílíọ̀n tó sí mílíọ̀n nínú halali ẹ̀sìn yìí gba kábọ̀ yìí dáadáa gba kábọ̀ yìí dáadáa ní ìparí káwọ́síyà lè pé pàtàkùn náà ìbẹ̀rẹ̀ ọlọ́run kátó mímọ́ sí tẹ̀lé tọ́lọ́run ẹni tí ò bá mọ ibi tí ó sì bẹ̀rẹ̀ ànábì ní kó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ààrẹ kémi bẹ̀rẹ̀ lọ́dọ̀ ara mi mo mọ ibi tí mo kù sí ẹ̀yin tẹ̀yìn bọ́ mi mọ ibi tẹ̀ kù sí tó wá gbé mò ń ṣe sọ̀láàtì lọ́kàn mi pé torí tọ́lọ́run nínú ìṣe ìgbòrí darí ni mo mọ ẹ̀yin náà sì mọ ẹ̀yin tó bá rẹ́gúlà ẹ̀yin lómi rẹ́gúlà nínú mọ́sí ó tó lè rí à tí a rí mi sí ni kó pàṣẹ ò kó jẹ́ torí tọ́lọ́run ìdí ìyàwó fi ń ṣe tẹ́lẹ̀ tí ó tẹ́lẹ̀ ìdè torí tọ́lọ́run ó ti ṣe abẹ́rẹ́ṣe nǹkan rẹ̀ ṣùgbọ́n kó dà ní ẹbí tọ́lọ́run ni bẹ́ẹ̀ náà ní kẹwàá fi mọ òṣùwọ́n gbogbo tó kù nínú ẹ̀sìn pátápátá bàbá wa ọ̀kan náà bàbá wa nínú Islam mo máa ń sọ̀rọ̀ wọn mo ti sọ nínú kókíra mo ti sọ náà wà sí mi gbogbo tí ìtẹ̀mí ayé wa táwa lò ẹ̀sìn ni ní ọdún mo ti ń pààrẹ̀ látẹ̀kùn báwọn olùmọ́ ti máa ń pààrẹ̀ nìyẹn tá a bá ti rí ìfẹ́kùn tó kọjú tó lọ há sínú ẹ̀ tí òjò tẹ́sìn káfíìsì wọn dànù bàbá yìí máa ń dààmú lórí ìsìláàmù dáàtì nìpé àwọn èèyàn tí wọn bá gbọ́ra wọn yé ọ̀rẹ́ àtọ̀rẹ́ ọkọ àtayá òbí àtọmọ oníbísínẹ́sì méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sàkéèsì bàbá ìdè ní wípé sẹ́wọ̀n pé sàmì ìjà èdè máa ń le tí oníjà ó sọ alátùnṣe tó oníjà padà àbí tí máa ń tẹ̀lé bẹ́ẹ̀ pé ẹ̀wà tí ó wá bá kan sí tí mo pè níbi tí ọkùnrin lè dé tí bàbá yẹn bá bá pé wọ́n fi ní kò sí gbókàn wá o ẹ̀dá kan ẹ̀sìn wọ́n lẹ̀ tí wọ́n máa fi sí wa pé ẹ̀dá kan bóòlù láti fi lè lọ́rọ̀ ìgbà yìí sí. ìrònú ọ̀rọ̀ ó sì máa lọ bá a torí káàrin wọn ògún tí ó ti fi ìtàkùnkàn àbá ìlẹ̀ ìgbó ẹ̀sìn tẹ́ka ṣe bẹ́ẹ̀ lọ yóò ti gba ọya aya àkọ́kọ́ yóò ti tòjú àti ọmọ yóò ti tọ̀rẹ́ àtọ̀rẹ́ yóò ti tàwùjọ ẹlẹ́sìn lábẹ́ súnà wọ́n á sọ fún bàbá ìjọ kan ní èyí fi rọ̀ yín lọ́rùn iṣẹ́ ńlá ni o ọlọ́run tó dáàbò tó bá wa ṣe ní ọ̀nà àlùjọ náà ni òṣìṣẹ́ lágbo àpò lójú wọn gangan ẹ mọ́ ti bẹ́ẹ̀ lẹ́rù bàbá yóò fi bẹ́ẹ̀ lẹ́rù tó kó láyé mo fi ń jẹ́ ìyá ọ̀rọ̀ tí mo sọ yìí bàbá yìí jáde láyé lánàá a sọ̀rọ̀ láti jà náà sàlọ́ fún ìrago mẹ́ta ní ìdí wa tó fèsì jẹ́ tuntun ọ̀sìn wọ́n gbajúmọ̀ sí bàbá Hassan káwàtà pé bàbá ń sá àrẹ́gbẹ́ bá mọ̀ ní ògùn orúkọ ni orúkọ yẹn náà ni bàbá yìí fi lo ayé bàbá Hassan ọ̀tọ̀ bàbá Hassan ọ̀tọ̀ pẹ̀lú tó nìyẹn bàbá Hassan ọmọ ìgbé bàbá tó ní Hassan sára òun àti Hassan o àwọn ẹgbẹ́ ni Hassan àwọn wá pọ̀ ní bàbá Hassan yẹn pé ẹni tí ń jẹ́ Hassan tó jẹ́ bàbá wọ́n ti gbajúmọ̀ láàrin sínú ọlọ́gbọ́n mọ̀ sọ ìlú yìí wọ́n sì parí sórí ilé alhamdulillah rabbil alamin gbàkọ̀rọ̀láwò tààrà ọ̀rọ̀ rẹ̀ fìmà àmú ti wá lórí ojúkòkòrò ládá tí bẹ́ẹ̀ ní pẹ́kẹ́ ti sọ láti di ọmọ ìyá ẹni lára káfí tẹ̀lé lórí tẹ́ ní aago mẹ́ta èyí ní láì tààlà ní ìdíwá táàgò mọ́ yẹn tó ké sí ọsítù náà kò bá sàmójúkò fún ọ ìyá ti bá ní ọjà ọ tó bá ní àtúnà ìdúnyà hasanah وفي الآخرة حسنة وفينا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قال الله تعالى يذكركم فاشكروه على نعمه وآلائه يزيدكم قال في الله تعالى والله يعلم ما تصنعون